ẹ máa ṣí ààrẹ lọ fún ẹ níṣòro. fọ́sílẹ̀ uh, ẹ lọ́mọ wípé òfin ò gbà kẹ́ni kan lọ ẹ̀rù fara ní ẹ kíjọba jẹ́ kófin ẹrù ọmọ ìyẹn jẹ́ láti dínkù bàdájọ́ ṣòdodo eléyìí òfin bẹ̀rẹ̀ tí wọ́n bá lọ ẹ̀rù máyì gbé sọ ìjọba ni ó sọ máa tó fi lò kó tó bá ní gbọ́ kó ṣèwádìí ni pé bẹ́ẹ̀ ni òkúrọ́ òfin fọlọ́pàá mẹ́rin lọ ẹ̀rù kọ́ mi ìyẹn jẹ́ òbẹ́fẹ́ mi ká máa kó àwọn ọmọ lọ́ṣẹ̀rú ṣe lálùfín lọ́sẹ̀ẹ́fẹ́ owó òfin tó wà ní orí ilẹ̀ ẹni tí ó ní ilẹ̀ tó. òfin tó wà ní orí ilẹ̀ ẹni tí ó ní ilẹ̀ tó. òbí ò gbọ́dọ̀ lọ́mọ onírọ̀ ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba ọlọ́lá tí gbénú ọlá sọlá ọba tó ní pẹpẹ ọlọ́dọ̀ ọba tó ní sánmọ̀ àtilẹ̀ méjèèje ọlá rẹ̀ gbọ̀ngbọ̀n kábíyèsí rẹ̀ ìkẹ́ àtọlà kọ́mọ bá síwájú ẹ̀dá anabi Muhammad ẹ̀yà ara lé ẹkúlé ó sì kí yín káàbọ̀ sí orí rédíò àti móhùnmáwòrán ajé ṣe bí Ọ̀yọ́ online radio and tv sí orí ètò yín ètò wa mọ ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin bákan náà ètò yìí ń dẹ́sẹ̀ ti gbọ́ yín pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ajé ṣe bí Ọ̀yọ́ rédíò tv àti abdulaluga academy gẹ́gẹ́ bí a ṣe sí mọ̀ academy jẹ́ àgbékalẹ̀ kan tí ó ń ṣe kù kárí bí a ṣe fún ìmọ̀ òfin ká jákèjádò orí Nàìjíríà pàápàá jùlọ ẹ̀tọ́ tí kò wá lábẹ́ òfin náà àti àwọn nǹkan tí a lè pè ní àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ òfin law tutorials for law students jákèjádò àwọn ẹ̀ka ẹ̀kọ́ òfin faculties of law jákèjádò orílẹ̀ nàìjíríà bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ìbádọ́gba academy ti ń ṣe láti jẹ́ kí àwọn àfojúsùn méjì yìí wá sí ìmúṣẹ ọ̀kan nínú àwọn àfojúsùn wọn nínú àwọn nǹkan tí wọ́n ṣe láti jẹ́ kí àwọn àfojúsùn wá sí ìmúṣẹ òun ni ìta ń ṣe ní ọwọ́ yìí eléyìí ni a mọ̀ sí radio legal awareness program eléyìí tí a ti ń ṣe láti ọjọ́ tó ti pẹ́ ní orí ètò yín ètò wa yìí ẹni tí ó ń ṣe atukọ̀ tí ó wà pẹ̀lú yín nínú yàrá ìkẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní àkókò yìí Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulraufi òun ni orúkọ títí èmi ń jẹ́ lọ́sẹ̀ tó kọjá la bẹ̀rẹ̀ àkòrí kan eléyìí tí a mọ̀ sí ẹ̀tọ́ onílé ẹni tó kọ́lé àti ẹ̀tọ́ tẹ́nàǹtì ẹni tó yálégbé lábẹ́ òfin gẹ́gẹ́ bí a sì ṣe mọ̀ ní àwòye tí a wà lénìí ní ayé tí a wà lénìí dandan ni ó ṣe dandan kí a ṣe àlàyé àwọn irú nǹkan báyìí nítorí pé kódà kí èèyàn jẹ́ ẹni tó kọ́lé ní ìlú rẹ̀ tí ó bá lọ sí ìlú míì tó bá lọ sí ìlú míì yálà iṣẹ́ ló gbé lọ ni o àbí ó jẹ́ akẹ́kọ̀ọ́ ni o àbí ó kàn lọ ṣe nǹkan kan níbẹ̀ fún ìgbà díẹ̀ yóò yálé níbi tó lọ náà ni yóò yálé níbi tó lọ náà ni àwọn ọ̀nà tí èèyàn máa ń gbà di àyálégbé ó jẹ́ nǹkan tí ó pọ̀ gan irú èmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ akẹ́kọ̀ọ́ ni èmi ń ṣe ní ilé nílùú ibi tí mo ti wá bàbá mi kọ́lé a sì tún ní family house lè rẹ́ǹtì ilé ní ìlú wa ṣùgbọ́n níbi tí mo wà ní àyè tí mo ti ń kẹ́kọ̀ọ́ ilé tí mò ń gbé mo yá ni bẹ́ẹ̀ náà ló sì ṣe rí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì bẹ̀rẹ̀ pé ní ilé tí ó ń gbé ní ìlú rẹ̀ ó kọ́ ilé tí ó ń gbé ni ṣùgbọ́n níbi tí ó lọ níbi tó ti ń ṣiṣẹ́ fún bí àpẹẹrẹ ó ní láti yá ilé níbi tí ó ti ń ṣiṣẹ́ ni fún bí àpẹẹrẹ àwọn nǹkan yìí ó ṣe pàtàkì kí a ṣe àlàyé rẹ̀ nítorí pé kò sí àlè fẹ́ kù àlè fẹ́ kù ní bí a bá ti ń rí ìbáṣepọ̀ láàrin láńlọ́ọ̀dù àti tẹ́nàǹtì a máa rí àwọn ìkùnsínú láàrin láńlọ́ọ̀dù àti tẹ́nàǹtì náà báwo wá ni ẹ̀tọ́ láńlọ́ọ̀dù báwo la ṣe mọ̀ báwo ni ẹ̀tọ́ tẹ́nàǹtì báwo la ṣe mọ̀ tí a ní máa fi igi kan gún igi kan tí a ní máa fi igbá kan bọ ìkan nínú tí a sì ní máa fi ìkángun ara wọn nínú àwọn ẹ̀tọ́ tí àwọn méjèèjì ní lábẹ́ òfin ó ní àmọ́ pa ẹ̀kẹ́ lù ní dédé àkókò yìí àti àwọn àkókò tí ààyè bá gbà wá láti ṣe àlàyé n tí a mọ̀ sí àwọn nǹkan yìí ní abẹ́ òfin n táwa fi bára wa sọ̀rọ̀ lẹ́nìí lábẹ́ àkòrí tí a mú wá ní àwọn ọ̀nà wo ni òfin gbà dáàbò bo ẹni tó kọ́ ilé onílé láńlọ́ọ̀dù àwọn ọ̀nà wo ni òfin gbà dáàbò bo tí a bá wo inú ìwé òfin ti ti constitution eléyìí tí a gbé kalẹ̀ ní 1999 tí à ń lò lórílẹ̀ nàìjíríà tá a bá wo section 43 àti 44 rẹ̀ ó ń ṣàlàyé nǹkan kan fún wa àkọ́kọ́ section 43 ó fún wa ní ẹ̀tọ́ láti ní dúkìá eléyìí tí eléyìí tí a lè pè ní immovable property ní ibi yòówù orí ọjẹ́ lórílẹ̀ nàìjíríà èmi gẹ́gẹ́ bí yorùbá mo lè lọ sílẹ̀ yíbò kí n lè ra lẹ̀ kí n sì máa lo ilẹ̀ mi òfin constitution ó fún mi ní ẹ̀tọ́ yìí ẹni tí ó jẹ́ haúsá lè wá sílẹ̀ yorùbá kó ra ilẹ̀ ń bẹ̀ kó sì máa do ilẹ̀ rẹ̀ òfin constitution lẹ́yìn section forty three ó fún un ní ẹ̀tọ́ láti ṣe nǹkan yìí bẹ́ẹ̀ náà sì ni ibo náà lè lọ sí ilẹ̀ haúsá àbí kó lọ sí ilẹ̀ yorùbá kó náà lọ lè ralẹ̀ níbẹ̀ kó sì máa lo ilẹ̀ tí ó bá rà ní àkókò tí ó bá wù rí kí ó jẹ́ n tí òfin yìí tó ẹ̀tọ́ tí ó gbé kalẹ̀ fún wa ní abẹ́ section forty three títí ìwé òfin ah, forty three títí ìwé òfin constitution orílẹ̀ nàìjíríà ó ní eléyìí tí a bá wá wò síwájú tá a bá wò section forty four òun wá ń sọ wípé ẹ̀tọ́ tí section forty three fún wa ó tún fi kún ẹ̀tọ́ ni báwo ló ṣe fi kún ni wípé ilẹ̀ tí mo rà ilẹ̀ tí mò ń lò ilẹ̀ tí òfin ti fún mi ní ẹ̀tọ́ láti máa lò ẹnìkan kan ò lè gbalẹ̀ náà kúrò lọ́wọ́ mi àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì wá ni pé bí wọn ò bá tiẹ̀ wá gbalẹ̀ náà kúrò lọ́wọ́ mi ó gbọ́dọ̀ bá àwọn condition kan mu ó ní àwọn ìlànà ohun àátẹ̀lé láti lè jẹ́ kí ilẹ̀ tí mo ní tí mò ń lò tó jẹ́ ilẹ̀ mi láti lè jẹ́ kí ẹnì wúwú ọjọ́ jẹ́ kó gbà kúrò ní ọwọ́ mi. Ìlà ń pè ní overriding confidence of the public tó wá sí yí torí àwọn èèyàn tó pọ̀ láti lè jẹ́ àǹfààní fún àwọn èèyàn tí ẹ wà nínú ìlú wọ́n lè gba ilẹ̀ náà kúrò lọ́wọ́ èèyàn ẹ má gbàgbé pé ẹ̀tọ́ tí onílé tí ó ní lábẹ́ òfin bí òfin ṣe dáàbò bo ẹni tó nílé lábẹ́ òfin ẹni tó nílé ẹni tó kọ́lé lábẹ́ òfin là ń ṣàlàyé lọ́wọ́ èèyàn ti kọ́lé sórí ilẹ̀ rẹ̀ fún bí àpẹẹrẹ ìjọba wá dé wọ́n fẹ́ wó ilé náà bóyá wọ́n fi kọ́ títì ní àbílẹ̀ ìwòsàn àbílẹ̀ ìjọba àbí nǹkan kan àbí ilé ẹ̀kọ́ ìmọ̀ hmm, ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tó lè pé títí títí ti ẹ̀ wọ́pọ̀ tí wọ́n ní pé ah, títí gba ibi ilé yín kọjá títí ti jẹ ilé yín express ti mú àti àwọn nǹkan kan míì náà tí ó wọ́pọ̀ ní tó ṣe pé àwọn èèyàn mọ́ tàtàrà rẹ̀ wọ́n máa tàtàrà rẹ̀ pàdánù ilẹ̀ àbí ilé wọn tí wọ́n ti kọ́ tí ìjọba bá gba irú ilẹ̀ àbí ilé báyìí ní ọwọ́ èèyàn section forty three ó fi ó fi lọ́lẹ̀ wípé dandan ni irú ẹni bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ fún ní nǹkan tí a pè ní compensation wọ́n fún ní owó gbà má bínú ilẹ̀ rẹ yìí á gbà kúrò lọ́wọ́ rẹ torí pé a fẹ́ fi ṣe nǹkan tó ṣe kí ni tí ó jẹ́ àǹfààní fún gbogbo àwọn èèyàn ṣùgbọ́n o gba iye yìí kó gbà kó má bínú ó rí owó ni ó rí lọ fi kọ́ ilé míì sí ibòmíì ìgbà míì àmọ́ wà gan tó ṣe yí pé bóyá epo ni wọ́n rí lórí ilẹ̀ èèyàn tó bá yè ti répo lórí ilẹ̀ èèyàn ilẹ̀ ń kí ló wúlò fún mọ́ ẹni tó bá fẹ́ gbarú lẹ́nìí láti fi máa wa epo rọ̀bì wọ́n gbọ́dọ̀ fún ẹni tí ó nílẹ̀ nì kán fún ní nǹkan ní abẹ́ òfin orílẹ̀ Nàìjíríà àkọ́kọ́ tí ọ̀nà tí òfin gbà dáàbò bo ẹni tí ó nílẹ̀ ẹni tí ó nílé léyìí níta bá ń sọ̀rọ̀ nípa láńlọ́ọ̀dù ìgbà míì àwọn àlọ́jọ́ pé èèyàn máa fi lẹ̀ gan èèyàn máa fi lẹ̀ rẹ́ǹtì fẹ́ni tí ó máa fi dáko ni o àbẹ́ni tí ó máa fi ṣe nǹkan míì náà òun ṣe ìgbà téèyàn bá tó kọ́lé kéèyàn tó di láńlọ́ọ̀dù torí wọ́n pé láńlọ́ọ̀dù ṣe bí láǹdì ilẹ̀ ní láǹdì lọ́ọ̀dù ẹni tí ó ní àbí ẹni tó mójútó ẹni tó ní kápá lórí rẹ̀ ó sì wá jẹ́ pé ilé tìbí house lord ló yẹ káwọn pé ẹni tó ní ilé yìí wà gẹ́gẹ́ bí àwọn èèbó tó ní èdè bí wọ́n ṣe gbé nǹkan wọn kalẹ̀ gẹ́gẹ́ bí a sì ṣe mọ̀ yìí pé èdè jẹ́ nǹkan tí a kàn máa ń gbé kalẹ̀ ni tó ṣe yìí pé bó bá ṣe wà náà láti máa sọ tí a sì ti bẹ̀rẹ̀ sí ní sọ bó bá ṣe wà tó bá ti di pé ó di pé ó ti di tọrọ fún kálẹ̀ tí gbogbo èèyàn ti gbà ó ti di èdè tí a máa sọ ní àkókò gbà gẹ́gẹ́ bí nǹkan bá ṣe ń lọ lákòókò ní ìgbà tó bá wù orí kọ lọ náà nù ni èyí jẹ́ ọ̀nà àkọ́kọ́ tí òfin gbà dáàbò bo ẹni tí ó ní ilé ọ̀nà kejì tí òfin gbà dáàbò bo ẹni tó ní ilé ni wípé òfin ó ó dáàbò bo ẹni nì látọwọ́ àwọn kan tí a lè pè ní trespasser àbí squatter ẹ ẹ jẹ́ kí n pè ní trespasser àbí squatter kí ni squatter lábẹ́ òfin a ní a ní erroneous erroneous belief nípa squatter lábẹ́ òfin ta ni òfin pè ní squatter squatter ni ẹni tó ṣe wípé orí ilé wọ́n ti kọ́ ilé fún bí àpẹẹrẹ wọ́n ti kàn án wọ́n ti rẹ́ inú wọ́n ti rẹ́ òde rẹ̀ ọkàn bọ́ bẹ́ẹ̀ ó kó bẹ́ẹ̀ ó ń gbélé lọ láì jẹ́ pé ó ní ìgbàláàyè ẹni tó nílé nínú àwọn yẹn ni à ń pè ní squatter lábẹ́ òfin ọ̀nà tí àwa máa ń gbà pé squatter ni pé bóyá èmi gbalé nísìn mo wá pe ọ̀rẹ́ mi pé wàá máa gbé pẹ̀lú mi ọ̀rẹ́ mi náà wà ní pé òun scott pẹ̀lú mi irọ́ kì í ṣe scott àǹtí ẹ̀ tẹ́nàǹtì ni lòun ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́sọ̀rọ̀ kọjá mo sọ wípé ẹni tí ẹni tí ó gba ilé lọ́wọ́ láńlọ́ọ̀dù ẹni tó náà mú wọnú ilé wá tí ń gbé pẹ̀lú rẹ̀ kí mo pè lẹ́yìn ọ̀sẹ̀ tó kọjá tẹ́nàǹtì ló náà so ẹni tí mo mú wọnú ilé wá tí ń gbé pẹ̀lú mi tó jẹ́ pé pẹ̀lú ìgbàláàyè mi ló fi wọnú ilé tí ń gbé pẹ̀lú mi tẹ́nàǹtì ní í ṣe lábẹ́ òfin ṣùgbọ́n ẹni tó kàn kó wọnú ilé kan lọ kò ní ìgbàláàyè tẹ́nàǹtì tó ń gbénu ilé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nínú kò sì ní ìgbàláàyè ẹni tí ó ní ilé náà ti ṣe láńlọ́ọ̀dù nínú ọkàn rí pé ah, ilé yìí wọ́n ti kàn án wọ́n kódà wọ́n ti rẹ́ wọ́n ti kùn ṣùgbọ́n kò sí lẹ́kùn bẹ́ẹ̀ fún bí àpẹẹrẹ àbí lẹ́kùn tiẹ̀ wá bẹ́ẹ̀ gbà tí ó sì yẹn kan tí ń gbé bẹ́ẹ̀ yé ń kó wọbẹ̀ kí n mọ́ ẹgbẹ́lẹ̀ lọ àwọn ìyẹn gangan là ń pè ní skọ́tà òfin sì dáàbò bo ẹni tó nílé látara lápò lọ́dọ̀ àwọn skọ́tà tó dé ẹni gbogbo ìgbà owó ọba rí ọjẹ́ béèyàn bá gbá ẹni tó skọ́ọ̀tì nínú ilé èèyàn mú ẹ lè lè jáde kódà bí í ṣe àárín òru kódà kí wọ́n máa yìnbọn kàkàkàkàkà ládùúgbò nígbà tí ọba rí lé e jáde kúrò nínú ilé rẹ̀ òfin gbà ọ láàyè láti ṣe irú ẹ̀ ẹ̀kẹ́ ẹ̀kejìléléyìí nígbà nínú àwọn ọ̀nà tí òfin gbà dáàbò bo ẹni tí ṣe ẹni tó nílé lábẹ́ òfin ẹ̀kẹta ni wípé lábẹ́ òfin tí à ń sọ yìí bákan náà òfin dáàbò bo ẹni tó nílé kúrò lọ́dọ̀ àwọn tí a lè pè ní trespasser trespasser ó yàtọ̀ sí squatter nítorí pé ọ̀nà mẹ́ta ojú mẹ́ta ilà á fi wo ta ní í ṣe trespasser lábẹ́ òfin àkọ́kọ́ nínú ẹ̀ ni within the confinement of the landlord and tenancy aspect of law area of law ta ni trespass ta ni trespasser ta ló trespass ta bá ń sọ̀rọ̀ nípa tá a bá ń sọ̀rọ̀ nípa ìbájọsepọ̀ tó wà láàrin ẹni tó nílé àti ẹni tó yálégbé trespasser láàrin yìí ọ̀tọ̀ ni tá a bá ń sọ̀rọ̀ nípa òfin ìwà ọ̀daràn trespasser láàrin ni ọ̀tọ̀ ni tá a bá ń sọ̀rọ̀ nípa òfin tó ń sọ̀rọ̀ tó ń ṣe nípa àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ àárín àwa ara wa trespasser ọ̀tọ̀ ni àkọ́kọ́ tí ń kọ́kọ́ mú wa ó ní títí tí a lè pè ní trespasser ní abẹ́ òfin láńlọ́ọ̀dù àti tẹ́nàǹtì trespasser ni ẹni tí ó wọ inú ilé wá tí ó ń gbé ibẹ̀ tó tó wá ń kílèmù wípé ilé yìí o òun lẹ́tọ̀ọ́ sí <laughs> èlé tá a lè pè ní trespasser lábẹ́ òfin ti ti láńlọ́ọ̀dù àti tẹ́nàǹtì nu ẹni tó bá sì jẹ́ láńlọ́ọ̀dù àti tẹ́nàǹtì àti trespasser wíwọnú ilé tó wọnú ilé lákọ̀ọ́kọ́ kò bá òfin mu o ẹ sọ ẹsẹ̀ nílé ní ó tún wá ń ó tún wá ń sọ wípé ànílé yìí ṣe òun ní ẹ̀tọ́ láti gbé inú rẹ̀ ó wọbẹ̀ unlawfully ó tún wá ń contend pẹ̀lú tó ní pé òun ní claim of right nínú ilé láti gbé bẹ́ẹ̀ láti wà níbẹ̀ láti máa lò ó àwọn ìyẹn ni trespasser lábẹ́ òfin láńlọ́ọ̀dù àti tẹ́nàǹtì ẹsẹ̀ yìí ò ní lé ní trespasser lábẹ́ òfin títí ìwà ọ̀daràn òun ni ẹni tí ó wọ inú ilé lọ́nà tí ò tọ́ inú ilé yín ẹnìkan wọ ọbẹ̀ lọ́nà tí ò tọ́ bóyá láti hùwà ọ̀daràn níbẹ̀ ẹsẹ̀ yín ò ní lé ní àbí ó wọnú ilé yín lọ́nà tí ò tọ́ ẹ wá ní jáde ta kò wá jáde láàrin ni ó ti di trespasser àbí ẹnìkan gbé nǹkan kan wá sí inú ilé yín ó wá gbé kalẹ̀ ńbẹ̀ àbúgbù wá sórí ilẹ̀ yín ó wá gbé kalẹ̀ ńbẹ̀ àwọn àárín nì trespasser ni làwọn èèyàn ń ṣe lábẹ́ òfin títí ìwà ọ̀daràn criminal law báwo wá ni trespasser lábẹ́ òfin títí àwa ara wa civil law ó ṣe déédéé pẹ̀lú èyí tí mo sọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n yàtọ̀ tó wà láàárín títí criminal law àti civil law ni pé sẹ́mi pé criminal law béèyàn bá fi mú yàn téèyàn bá wá sílé ọ̀dọ̀ mi fún bí àpẹẹrẹ ó wá wọnú ilé lọ́nà tí ò tọ́ ó ti trespass torí pé ó ṣe kí ni ó wọnú léènì pẹ̀lú kò sí ìgbàláàyè mi níbẹ̀ láti wọnú léènì mo lè fà á lé agbófinró lọ́wọ́ téèyàn bá ṣe fàyàn lágbófinró lọ́wọ́ kí ni yóò jẹ́ rìsọ́ọ̀tì rẹ̀ ni wípé tó bá délé ẹjọ́ tí wọ́n bá fi lè dá lẹ́bi nínú kánran lọ sẹ́wọ̀n àbí kán ní kó san fáìnì nírú àkókò yìí ní tí yóò ṣẹlẹ̀ sí irú ohun tọ̀hún leléyìí àkọ́kọ́ ètò wa wà lábẹ́ títí ìwà òfin òfin títí ètò ìṣekù kárí ìwà àwọn àárín ara wa eléyìí tí a lè pè ní sífù lọ ò ní pé bí èèyàn bá wá sórí ilẹ̀ yín àkọ́kọ́ láì sí ìgbàláàyè yín bẹ̀ àkọ́kọ́ àbí èèyàn gbé nǹkan wá sí orí ilẹ̀ yín ó wá gbé kalẹ̀ ń bẹ̀ ẹ̀ẹ̀kejì àbí èèyàn wọnú ilé yín wá ẹ wá ní ó jáde ta kọ̀ wá jáde nígbà tí a lè pè ní reasonable time ní ìgbà tó bá làákàyè mu ẹni kéèyàn jáde láago kan ọ̀sán ó wá ẹsẹ̀ ń jáde ní aago kan ààbọ̀ ó ti pọ̀ jù ká ní pé ẹni kó jáde ní aago kan ó wá jáde láàrin ìṣẹ́jú márùn-ún a sì lè sọ pé ó sì wà within a reasonable time ó sì bá làákàyè mu bóyá ó ń páàkì ẹrù ẹ̀ lọ́wọ́ ni bóyá ẹsẹ̀ ń ro lásìkò gbàùn ó wá ń dúró kí ẹsẹ̀ ṣe díẹ̀ kó fi lè jáde bóyá ó sì ń wó jáde ni àbí kó máa rákò jáde àbí kọ́ mọ ìgbésẹ̀ lẹ́yìn ọkọ̀ kan tí ó fi jáde kúrò nínú ilé ṣùgbọ́n ẹni kéèyàn jáde kúrò nínú ilé yín ó wá ń jáde ní níbi ìṣẹ́jú bíi ìṣẹ́jú ogún àbí ìṣẹ́jú ọgbọ̀n lẹ́yìn ìgbà tí ní kó jáde tán ìyẹn kò wà reasonable mọ́ irú ẹni nì ẹ lè jẹ́ kí ó ṣe kí ni kó wá jẹ́jọ́ trespass lábẹ́ òfin kí sì ni implication ti trespass ti ti ìwà ara ni pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n nìkan lọ san owó gbàmọ́bínú fún ẹni tí ó wọnú ilé rẹ̀ ní ọ̀nà tí kò tọ́ ni. òfin wá dáàbò bo ẹni tó nílé kúrò lọ́wọ́ trespasser mo ti ṣàlàyé báyìí nsìn béèyàn bá wọnú ilé yín fún bí àpẹẹrẹ tí kò sì ní ìgbàláàyè yín nínú bẹ́ẹ̀ bá ní kó jáde tí kò bá jáde ó ti dáràn tí ẹ bá tiẹ̀ ní kó jáde gan pé ọkàn wọnú ilé yín lásán tí ò ní ìgbàláàyè yín nínú ó ti dáràn àbẹ́yàn gbé nǹkan wá sórí ilẹ̀ yín ó wá gbé kalẹ̀ ńbẹ̀ láì sí ìgbàláàyè yín ńbẹ̀ ó ti ṣe kíni ó ti dáná abẹ́yàn ó tiẹ̀ nídàájọ́ ilé ẹjọ́ kan ìjọ ọmọ ọkà ẹ̀rín pa mí títí títí wọ́n lọ́wọ́ bọ́ sànú wa àwa ti ṣe irú eléyìí kan a ti ṣe irú ẹ̀sẹ̀ yìí o kí ni ó ti ń ṣe ni pé ó mú èso ó kan èso mọ́ ara lé ó ń lé ó sì gbé lọ ilé ẹjọ́ àwọn èèbó wọ́n fẹ́ràn wàhálà pọ̀ èèyàn kan èso mára lé rẹ̀ ó sì gbé lọ ilé ẹjọ́ nítorí pé n tó ṣe trespass ní lábẹ́ òfin òfin sì dá ẹni bẹ́ẹ̀ òfin dá ẹni bẹ́ẹ̀ òfin dá ní ẹ̀bi ó tiẹ̀ nídàájọ́ ilé-ẹjọ́ kan náà tí ó ṣẹlẹ̀ ní nǹkan bíi nineteen tó ti pẹ́ kínní kan versus alákìjà ó ń tìǹ níjọ́ náà lọ́hùn ó lọ gba ó lọ sin owó ilé ni lóru ìyẹn wá ní jáde ta ìfẹ́ orí mọ́ síbí inú ilé rẹ̀ ni ó sì ní kó jáde ta ó bá jáde bó ṣe lọ gbé lọ sí ilé ẹjọ́ nù ilé ẹjọ́ sì dá ẹni tí ó ní kó jáde síta tí ò jáde síta ilé ẹjọ́ dá lẹ́bi kódà ilé ẹjọ́ ní kó san owó tó lọ́rìn gẹ́gẹ́ bí owó gbà má bínú bó ṣe rí eléyìí ẹni tí ó bá jẹ́ onílé òfin dáàbò bò ń tì látọ̀dọ̀ trespasser trespasser tá a wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó ó jẹ́ nǹkan tí ó wọnú àkànlè mú lọ bẹ́ẹ̀ tá a bá ti ń sọ̀rọ̀ nípa landlord àti tenancy tí landlord bá ti fi ilé rẹ̀ rẹ́ǹtì fún tẹ́nàǹtì kò ní ẹ̀tọ́ láti gbé èèyàn kankan fún ẹ̀ṣẹ̀ trespass mọ́ o tí o bá ti fi ilé rẹ rẹ́ǹtì fún tẹ́náǹtì o ò lè gbé èèyàn lọ sílé ẹjọ́ àbí kó o sọ pé o fẹ́ fi ìyà trespass jẹ ohun tì í ẹnìkankan mọ́ torí pé kí n lásìkò gbà ilé nì kò sí ní ọwọ́ rẹ ẹni tí ilé ń wà lọ́wọ́ lásìkò gbà òun ló lẹ́tọ̀ọ́ láti lè sọ wípé fún bí àpẹẹrẹ èmi gẹ́gẹ́ bí èèyàn kan fún bí àpẹẹrẹ mo gba ilé lọ́wọ́ láńlọ́ọ̀dù mi tí ẹnìkan bá wá sínú ilé lọ́nà tí ọ̀tọ̀ èmi ni mo lẹ́tọ̀ọ́ láti pe ẹni lẹ́jọ́ kìí ṣe láńlọ́ọ̀dù mi mọ́ torí láńlọ́ọ̀dù mi ò lẹ́tọ̀ọ́ lásìkò gbọ́n láti pe ohun tì í lẹ́jọ́ torí pé kí ni o ó ti transfer ó ti transfer possession ó ti ó ti transfer possession ilé yẹn ó ti transfer rẹ̀ fún mi lásìkò gbọ́n so sídìí eléyìí kò nílò pé kí n tètè sọ wípé mo fẹ́ máa gbé kí lánàá fẹ́ pé òun fẹ́ máa gbé ó ń tì lọ sí ilé ọjọ́ bí trespass ṣe rí ni eléyìí ọ̀nà míì tí òfin gbà dáàbò bo tẹ́nàntì láńlọ́ọ̀dù lábẹ́ òfin ó ní pé ilé tó kọ́ ẹnìkan kan ò kàn lè ṣàdédé kó sùn kó jí níjọ́ kan kó wá wá bá ilé tó kọ́ kó wá dáná sun àbí kí ó já ilẹ̀kùn bẹ̀ àbí kí ó vandalize ẹ̀ kó ṣe báṣubàṣu àwọn ìjìyà tó tọ́ ti wà ńlẹ̀ tí òfin ti tọ́jú kalẹ̀ níṣẹpẹ́ fún ẹni tó bá dẹrù ilé yìí wò ẹ jẹ́ ká wo títẹni tó bá dáná sun ilé onílé fún bí àpẹẹrẹ ẹ̀wọ̀n gbére ní olóòní bí ọlọ ẹni tí ọwọ́ òfin bá tẹ̀ ipò dáná sun ilé onílé ẹ̀wọ̀n gbére ní lábẹ́ òfin ẹni tí ó bọ́gù léèyàn tó já ilé tó wọlé náà àwọn ìjìyà bí òfin ṣe là kalẹ̀ nínú àwọn ìwé òfin gbogbo bíi criminal code act eléyìí tí à ń lò ní southern part of Nigeria àti penal code àti tí à ń lò ní northern part of Nigeria ó ti ṣe àwọn ìjìyà tó tọ́ àti ìtọ́ yẹ fún àwọn tó bá dánrú eléyìí wò ìyá yìí lágbè dúró ní èní lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí a sì máa fi àsìkò yìí wo bóyá a ní ìbéèrè kan àbí kejì ẹ jẹ́ kí n wá wọ orí Facebook wa lọ kí n wò ó kí n lè wò ó bóyá a ní kí n lè wò ó bóyá a ní ìbéèrè kan àbí kejì kí n sì fi ìdáhùn sí àwọn ìbéèrè náà. òkè a ní béèrè ṣùgbọ́n a ní àtẹ̀jíṣẹ́ ẹnjiníà mi láti ìlú Ọ̀yọ́ ọmọ Aláàfin òde pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà lọ́hùnún ẹnjiníà Ọlásọkànmí kásà máa ṣe dáadáa wọ́n ti fi ọwọ́ ránṣẹ́ wọ́n ní well done ẹ kú ètò àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹnjiníà àjọ máa ń connect ni àjọ lẹ̀pọ̀ náà ni láti Kano sí ìlú Ọ̀yọ́ ẹ wá dúró odò téèyàn fò kéèyàn tó dé Ọ̀yọ́ láti Kano ṣùgbọ́n torí pé ají ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ìkókó ṣe bàbá ẹnì kọ̀ọ̀kan ọ̀dọ̀ wa náà lẹ ti lè rí tó ṣe yí pé a wà ní Kano a sì mọ báwọn ará Ọ̀yọ́ sọ̀rọ̀ ní tí àwa fi táwọn yọnu nì ẹ ṣe púpọ̀ ẹnjìníà ẹ a sì tún rí ọwọ́ Mr Sangodare Elisa Oyeyinka Eh, Mr. Sangodare Elisha Oyeyinka wọ́n ní ẹ kú ètò ẹ kú ohun a ò ní sì sọ ah, ẹ ṣé púpọ̀ fún àdúrà yín ẹ ṣé púpọ̀ ẹ mo mo mọ rírì àdúrà yín Ọlọ́run ò ní jẹ́ kí a sì sọ nítorí pé ọ̀rọ̀ ní yọ obì lápò òun náà ní sì yọ ọfà lápò ọ̀rọ̀ náà ni a fi dálé ayé ọ̀rọ̀ náà sì lásọ tí ayé òfin ní jẹ́ ayé mọ́ ọ̀rọ̀ náà lèyìn ọsọ tí ẹnìkan ó bù sẹ́rìn ọ̀rọ̀ náà lèyìn ọsọ tí ẹnìkan ó bù sẹ́kún ọ̀rọ̀ tí àwo sọ tí yóò bù wá lọ́wọ́ Ọlọ́run ò ní jẹ́ ká sọ a ní fi ẹnu kọ a sì ní fi ẹsẹ̀ náà kọ lógo Ọlọ́run kó tó wá di pé n kàdì ètò yìí nílẹ̀ mo fẹ́ mú information kan wá sí etí gbọ́ yín gẹ́gẹ́ bí mo sì mọ mú wá ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ yìí pé bí a bá rí ẹnìkan tí ó fẹ́ kọ́ nípa èyí a lè pè ní digital skill eh, fídíò editing fídíò editing eh, òun lẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yìí ẹni tó bá fẹ́ kọ́ nípa rẹ̀ n tí àwa ń ṣe ń ti wa nu ẹ rí i pé ẹ rí wa ẹ rí wa ọ̀nà bíi méjì mẹ́ta lẹ lè gbà sí registration fún digital ski yìí ẹ lè lọ sí orí wẹ́bsáìtì seller.co bí ó ṣe bí ẹ ṣe ń rí ní ojú móhùnmáwòrán yín ni ẹ sì lè kàn sí mi gangan fún ara mi pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín ní dédé àkókò yìí fún báyìí ná kọ́ọ̀sì ni à ń tà fún à ń tà ní tí ò tí ò dín ní two thousand five hundred naira ẹgbẹ̀rún méjì àti ààbọ̀ ìlà ń tà lọ́wọ́ báyìí báyìí ẹni tó bá fẹ́ rà ẹ lè lọ sórí ẹ̀rọ ayélujára ni àbí kí ẹ kàn sí mi directly ẹ kàn sí mi tààràtà èmi náà ni ẹ rí i ọtọ lẹ́nujọ́ mẹ́ta yìí tiẹ̀ ni ajíṣe bí Ọ̀yọ́ online radio àti ifi àwọn náà nípa àwọn fẹ́ gbé irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kalẹ̀ ní owó tí kò gara ní owó tí kò gara ní yàjóyàjó ní kòpẹ́kòpẹ́ yìí ẹ mọ̀ rí àwọn fáyàsì ajíṣe bí Ọ̀yọ́ àwọn náà fẹ́ organize irú àwọn nǹkan yìí owó ni kò ní pọ̀ tó èyí tí à ń takọ́ sí ni lọ́wọ́ báyìí torí ajíṣe bí Ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ẹ̀sìn babalákúba bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan àwọn ti fara dí ọ̀pọ̀lọpọ̀ àwọn ànáwó ni wọ́n ti fara dí ẹ̀yàn kan sanwó díẹ̀ tí ẹ fi ní access sí yàrá ìkẹ́kọ̀ọ́ ni tí àsìkò bá tó ẹ padà mọ rí àwọn flyers àti àwọn ìpolówó ọjà wa lórí àwọn nǹkan tí à ń sọ̀rọ̀ nípa nípa rẹ̀ yìí bákan náà ló ṣe wípé bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ ra data bundle data bundle ẹ lè kàn sí aa enterprise lórí zero seven zero two five seven one four three five one zero seven zero two five seven one four three five one àwọn ni wọ́n ń ta data bundle tí èmi lè sọ fún yín pé ẹ lè fọkànbalẹ̀ sí tí ẹ bá rà MTN ni o Glo ni o Nine Mobile ni o àbí Airtel ni o àbí yòówù orí ọjẹ́ nínú àwọn àwọn network providers wa tí ẹ bá fẹ́ ra data bundle wọn ẹ lè kàn sí wọn wọn ó dá yín ní ohùn wọn sì ta data bundle náà fún yín gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ìyá yín lágbè máa dánu dúró ní èní ọkọ pàtàkì lọ́wọ́ àwọn tí a jọ wà nínú kulu ní àyín tí a jọ ń ṣe ètò láti bẹ̀rẹ̀ lénìí tí ẹ bá wò ẹ rí i pé àwọn àyípadà kọ̀ọ̀kan bá ètò wa lónìí èmi nìkan mo máa dá ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti pọ̀ níṣẹ́ wọ́n ní pé ká fi ọwọ́ wẹ ọwọ́ ìní ọwọ́ fi mọ́ tí ojú bá ṣe méjì yóò ríran rekereke bí ọwọ́ náà bá sì ṣe méjì yóò gbẹ́rù yóò gbé ẹrù fúyẹ́ bí ẹsẹ̀ bá ṣe méjì yóò rìnà yóò rìnà bó ṣe yẹ kó rìn ìbàdí náà sì ṣe méjì ó jókòó rẹ́gí rẹ́gí bí etí bá ṣe méjì yóò gbọ́ ọ̀rọ̀ kétékété ní ẹ apọ̀ ní inú kulu ní àyín lénìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ àáfàá mi àáfàá Abdulhakeem àkànó afa abdulhakeem abdulmalik àkànó àwọn ni ẹnjìníà tí ń bá mi gbé sí i eré àgọ àwọn flyer tẹ́ ẹ̀ rí ń bá mi gbé sí i ń bá mi gbé sí i ọwọ́ pàtàkì lọ́wọ́ bàbá wa abdulsomadi olósùn àwọn náà jẹ́ akẹ́kọ̀ọ́ òfin ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin ní bayero university a jọ wà nínú kulunia yìí náà ni a sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa eh, eh, student lawyer ni wọ́n ṣùgbọ́n torí pé a wà lórí afẹ́fẹ́ mi ní fẹ́ sọ wípé amòfin torí pé tá a bá ti ń darúkọ amòfin ní orí social media ó ti kúrò nínú yàrá akẹ́kọ̀ọ́ Bayero University màmá kan pè wọ́n ní akẹ́kọ̀ọ́ òfin Mr. Shehu Ibrahim èèyàn ńlá ni wọ́n láti Ìlọrin àwọn àfa wa ní Ìlọrin tí wọ́n ń kọ́ wa ní kéwú bó ṣe ń kọ́ wa nílọ náà ni wọ́n ń kọ́ wa ní ṣẹ̀ríà kí Ọlọ́run bá wa ṣe dáadáa kọlọ bá mi ṣe dáadáa fún gbogbo wọn yàrá yìí ní tìmọ dáhùn dúró ní dédé àkókò yìí lénìí tí màá sì máa fi àdàgbé ètò ọ̀rọ̀ títí di ọjọ́ mẹ́jọ tí èmi àti yín tí a tún wá padà ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin ní àyín tí a sì máa kọ́ra wa nípa àwọn ẹ̀tọ́ tí a ní ní abẹ́ òfin Abdullahi Adébáyọ̀ ọmọ àbúrò òfin ní orúkọ títí èmi jẹ́ ẹ jẹ́ ká mọ̀ rí i pé à ń lo òfin o lógo Ọlọ́run èmi àtẹ̀yin àní lùgbàdì òfin.